Baba oríyọmí hamzat olóye ènìyàn ni wọ́n àgbàlagbà tí ó bá sì jólóye ènìyàn kò yẹ ká bá nírú ibi tí a ti bá wọn kò yẹ kí wọ́n ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe yìí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 ọ̀rọ̀ nípa Oríyọmí Hamzat ni eléyìí tí gbogbo wa mọ̀ sí ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ènìyàn gidi ni wọ́n ń ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo akitiyan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣùgbọ́n kí wọ́n má wàá fi sókínkín ká má fi ba ìdí jẹ́ drop your comment remember to like share and follow us thanks for watching. nítorí pé a ti ń rí iṣẹ́ takuntakun tí wọ́n ti ń ṣe káàkiri àgbáláyé nítorí pé ọ̀rọ̀ wọn a máa dé òkè òkun a sì máa dé ilẹ̀ wa níbí ṣùgbọ́n mo wá fi eléyìí ṣe bíi kìlọ̀kìlọ̀ nítorí wípé ìlú tí ò bá sí òfin ẹ̀ṣẹ̀ kò sí níbẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ níṣẹ̀ṣe ẹ kó gírí ẹ gbìyànjú ẹ sẹ́ǹdì fídíò yìí sí arákùnrin náà ẹni tó bá dẹ̀ mọ nọ́mbà wọn kí wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn ẹni tí ò bá dẹ̀ mọ ẹ gbìyànjú ẹ ṣí à fídíò yìí bóyá ó ṣeé ṣe kí ó dọ́dọ̀ wọn kì í wá ṣe torí àwọn nìkan mo jáde fún aláròyé láìpẹ́ yìí ẹ tí wọ́n pe ẹni tí ó ń jórúkọ mùsùlùmí ẹ tó jẹ́ pé orúkọ rẹ̀ kínní orúkọ rẹ̀ kejì kì í ṣe yorùbá rárá àbí tí kì í ṣe orúkọ ilẹ̀ yorùbá rárá ẹ mo jáde fún wọn pé kán má dán wò mọ́ kán má parọ́ mọ́ wa mọ́ àìṣebi àìṣẹni so fún ìdí èyí eléyìí tí a tún sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí bàbá Oríyọmí Hamzat olóye ènìyàn ni wọ́n àgbàlagbà tí ó bá sì jólóye ènìyàn kò yẹ ká bá nírú ibi tí a ti bá wọn kò yẹ kí wọ́n ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe yìí nítorí pé mùsùlùmí ni wọ́n bí mo ṣe rí mo sì rí pé mùsùlùmí òdodo ni wọ́n lọ́kàn tèmi ṣùgbọ́n pẹ̀lú ohun tí mo rí lẹ́ni ó jẹ́ nǹkan tó dùn mí púpọ̀ fún wọn díẹ̀ hmm, nítorí pé ẹni tó bá ń fẹ́ àlàáfíà nínú ẹ̀sìn oníkálukú eh, tí wọ́n ń sọ pé àlàáfíà la fẹ́ ìdùnnú la fẹ́ Eh, oríire la fẹ́ gbogbo nǹkan tá a bá fẹ́ tó jẹ́ pé nǹkan dáadáa dáadáa dáadáa ni a fẹ́ kò yẹ kí wọ́n máa bá wa ṣe ní ìṣekúṣe tàbí sọ ní ìsọkúsọ eh, àwa tá a ti ń pọ́n tá a ti dá a lójú èèyàn olódùmarè ò ní jẹ́ ká tẹ́ hmm ẹ máa wádìí ohun gbogbo fínífíní kí ẹ tó sọ̀rọ̀ lé lórí ìkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tẹ́ ẹ bá rí i pé kì í ṣe babaláwo ẹ má bá pè é ní babaláwo ọjọ́ wo ni àáfàá kan àbí aláàjì kan tó ta àwọn èèyàn lọ́rẹ tó kọ́lé fún yàn tó ra mọ́tò fún yàn tẹ́ ẹ ní aláàjì yìí babaláwo ni ni. Àbí, babaláwo, aláàjì, ni béèyàn bá ń wá ìmọ̀ kì í ṣe pé kó máa fi ṣe àtakò fún ẹlòmíì béèyàn bá ń fẹ́ dáadáa fún ìlú fún ayé kì í ṣe kì í ṣe pé kó máa fi ba ẹlòmíì lórúkọ jẹ́ eléyìí tẹ́ ṣe lórí ìbà lórúkọ jẹ́ fún ìṣẹ̀ṣe ó tó gẹ́ o ẹ má bà ṣẹ̀ṣe lórúkọ jẹ́ ẹ má bà babaláwo lórúkọ jẹ́ àwa ò gbà àní gbà àdẹ̀gbà ẹ má bàa lórúkọ jẹ́ nítorí ẹ mọ̀fin ẹ mọ ohun tí wọ́n ń pè lófin ẹ mọ ibi tí wọ́n ti lè mú yàn ẹ mọ ibi tí wọ́n ti lè dè èèyàn ẹ mọ ohun tó dè èèyàn àti èyí tó tu ẹni tó bá wá lóye tó ní kà làákàyè tó ní ọgbọ́n kò yẹ kóun náà máa ṣe nǹkan tí wọ́n lè fi mú kò yẹ rárá ẹ jọ̀ọ́ á dẹ̀ wù mí ẹ kẹ́ ẹ ṣe kẹtúbá lórí ọ̀rọ̀ yìí ẹ nítorí pé kò sẹ́ni tí ó kọjá àṣìsọ nígbà míì olódùmarè má jẹ́ ká ṣe àṣìsọ ẹ lóòótọ́ arábìnrin tí ó gbé ẹjọ́ wá síwájú yín ó ní bó ṣe sọ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ aláwo ṣùgbọ́n ẹ̀yin fúnra yín mọ̀ yìí pé kì í ṣe babaláwo dẹ̀ mọ̀ pé aláàjì ni kó mọ́ dàbí pé ọ̀rọ̀ yẹn ò yé wọn dáadáa ẹ jẹ́ ká play fídíò yìí. àjọ babaláwo kan ni mo mú wá sí orí ètò kọ́kọ́rọ́ alátẹ̀wé babaláwo aláàjì sínú ẹ̀kùn lápò mu. kí ló ṣe. ó fòògùn bá ń sùn ni. Ah! látọdún méjì àtọ̀sùn márùn-ún bàbá alápòmù ni ní kí n mọ̀ pariwo àwọn lórí rédíò bàbá olùkọ́ sì tẹ̀wọ́ gbà mí wọ́n sì ń tọ́